adá ọpẹ́ fọ́lọ́n ọba àlékún ìkẹ́ ọlọ́run orí ayé ìjẹ tán ọlọ́run kuma bá nẹ́bùwa Muhammad sallallahu alaihi wasallam tẹ̀sírù suratu Ali Imran wọ́n ni an kàfin rawa aya 75 bẹ́ẹ̀ ni adé ní àná abẹ́ láti aya 76 aya ti akàlánà olóòtún fún wa nírò nípa irú àwọn ṣe sí àwọn àwà tí ń bẹ lọ́dọ̀ àwọn Yahudi àtàwọn Nasara nípa pé àwọn mẹ́bẹ̀ nù wọn tó jọ sí pé bẹ̀bá fi dúkìá yín tẹ̀ fi sí wọn lọ́dọ̀ nígbà tí bàbá béèrè wọ́n gbé nǹkan yín lọ wọ́n gbélé lọ́wọ́ ni ẹ̀sìn bẹ́nu wọn èyí tó takú fún wọn ní fún yín àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọlọ́run ni bala man awfa bi ahdihi wattaqa fa inna allaha yuhibbul muttaqin ọlọ́run bá fún wọn rúmi ayà ìṣe àárí tí àwọn yahudi àtàwọn nasọ́rọ́ àbí àwọn hálùlù kìtàb tí wọ́n ń ṣe yìí táwo fi rò pé bọ́yá wọ́n ní imán táwo fi rò pé ẹni ọlọ́run ni wọ́n àwọn tó jẹ́ pé ẹ bá yá wọn lówó nínú wọn tó bá dásìkò tí wọ́n dá wọ́n dá oyin padà láì sí wàhálà ọlọ́ni bàálà ọ̀rọ̀ rí bẹ́ẹ̀ o man haufa bi ahdihi ẹni tó bá mú àdéhùn tí ń bẹ láàrin wọn lọ́wọ́ bá tó múṣẹ kí làdéhùn náà alla na'budu illa àdéhùn rẹ̀ ni pé kí wọ́n gbá àwọn onísìn ẹnìkan kan àfọlọ́ àdéhùn tí ń bẹ láàrin wọn àdéhùn tí ń bẹ láàrin ọmọ èèyàn àtọ́ ọlọ́run àmọ́ sí a sì máa tẹ̀lé lánàá àwọn òjíṣẹ́ tó bá rán sí wa bíyàn bá sin ọlọ́run ọba tí ò jẹ́ mùsùlùmí gbogbo dáadáa tíyàn bá ṣe láyé kò jọ ọlọ́run wa lójú bala man awfa bihadihi ẹni tó bá pé àdéhùn tí ń bẹ láàrin ọlọ́run májẹ̀mú tó dá pẹ̀lú ọlọ́run àwọn tá a lè pè lẹ́nu ọlọ́run wàtàkọ̀ọ́ tó tún wá fíbẹ̀rẹ̀ ọlọ́run ọba kún gẹ́bí tá à ń sọ lánàá ká máa rò pé à ń encourage ìbàjẹ́ fáwọn tá a jẹ́ mùsùlùmí tá a sọ pé kò sí bí mùsùlùmí ṣe lè wọ́ọ̀sì tó nínú wa ìbàjẹ́ gbogbo wa dáadáa tá a mọ̀ pé ah, ìwà dáadáa lélẹ́yìn ìwà ọmọlúwàbí lélẹ́yìn kò sí kan lọ́wọ́ ẹ̀ wọ́n bá ẹ̀ bá lọ́wọ́ ẹ̀ ká parọ́ ẹ̀bà lọ́wọ́ ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn aburúkú a ní tó ti bẹ́ẹ̀ mùsùlùmí báyìí ó lo lọ́rọ̀ lọ́wọ́ ọba ju gèfèrí tí yẹ pé gbogbo dáadáa kún sọ́ọ̀ rẹ̀ lọ ọlọ́run á tún kún báyìí ẹni tá a lè pè ní lọ́gbàjá èèyàn rẹ̀ ni.

kí náà ń pè ní ìbẹ̀rù ọlọ́run ìbẹ̀rù ọlọ́run òun náà ni fíìlù màmúrọ̀ àwọn nǹkan tọ́lọ́wọ́n bá pa wá láṣẹ rẹ̀ tó ní ká ṣe wọ́n ṣe àpẹẹrẹ táàmì pé ọba nù kì í sọ̀rọ̀ ẹnu lásán kì í ṣe nǹkan táàmì lọ inú ọkàn wà á rí láàrẹ̀ ọlọ́run a máa mutí ọ̀mú àmọ́ wá ní ibi ọkàn ló wà ẹ̀mẹ́ tí ń kírun tí ó náà wọná ìwọ àdúràwọ̀ tàìkì rẹ̀ wàtàkọ̀ tó sì bẹ̀rù ọlọ́run nítorí àwọn kan tó bá ṣe wọn máa ṣe báyìí máa ṣe òbí máa ṣe dáadáa fáwọn aládùúgbò kọ́dà máa ṣe dáadáa fáwọn dábà kò yọ dábà lẹ̀ ìbẹ̀rẹ̀ ọlọ́run ọba rẹ̀ wà tọ́rkù muharramat ìtàn pé níbẹ̀rẹ̀ ọlọ́run àwọn nǹkan tó wá lóhun ò fẹ́ kájìnà sí wọn kò fẹ́ olè kò fẹ́ jàǹbá kò fẹ́ mùnáfìkì kò fẹ́ rọ́ pípa kò fẹ́ kápáyàn ẹni tó bá ń ṣe àwọn nǹkan wọ̀nyí òun lolùbẹ̀ ọlọ́run ọba sórí ìdáhùn sọ́bọ̀ gbà fọ́lọ́ ọ̀ọ́ni sin ẹ̀dá mi lẹ́yìn ọlọ́run àgbà bẹ́ẹ̀ ọwọ́ àkún fífi ọlọ́run ọba kún nítorí pé anabi sallallahu alayhi wa sallam ó ní méjèèjì lọ́wọ́ bó wò yóò wọ ọkàn yóò sì wo sẹ́tàn yóò wọ ọkàn ìwọ́tọ̀ lẹ́mìí rẹ mọ́ ọkàn rẹ dá ọ̀ ní kẹ́kẹ́ bàjẹ́ àmọ́ ọ̀kírun ọ̀gbàwẹ̀ ọ̀títọ́ lọ́n ọ̀wọ́n mú tí ó ń jálè wọ́tọ́kọ̀ ọ sì gbọ́ ọ̀bẹ̀rọ ọlọ́run ọlọ́run ni fa inna Allaha dájájú ọlọ́run bá ń kọ́ yuhibbul muttaqi ẹni tí ó bá bẹ̀rù ọlọ́run ọlọ́run bá máa nífẹ̀ẹ́ rẹ̀ wá nífẹ̀ẹ́ yàn tán oore dé fẹ́ dáhùn oore lára àwọn tọ́lọ́wọ́n bá ó ṣe fún lóore ni pé bọ́nà bá fẹ́ dímọ̀ ara àfẹ́ tọ́lọ́wọ́n ní tinú ọba ti bẹ̀rẹ̀ ọlọ́run bọ́nà bá fẹ́ dímọ̀ ọlọ́run wa ni ó sí olúwa ni wa man yattaqillaha yaj'al lahu lahu makhraja min haythu la yahtasib ọlọ́run ní ẹni tó bá ti bẹ̀rù èmi ọlọ́run ọba tó bá ti rí ìfúnpinpin mọ́ ọlọ́run ọba ní yín sì sànú ẹ̀ níbi tó ń ogun òtí rò pé ìdáàbòbò wà ìṣípayá wà fún ìfúnpin náà ibẹ̀ ló ti wá fún un fi tí yàn kàn bí yàn bá ti bẹ̀rù ọlọ́run tọ́lọ́n nífẹ̀ẹ́ yàn ọlọ́run ọba gẹ́nìmọ̀ dáàbò bò yàn olúwa ní ọdún àdìsí kùdìsí onímọ̀ ní àádàlí wàlíyà ẹni bá jẹ́ olólùfẹ́ mi ọlọ́run ẹni bá gbógun tì í ẹni bá bínú ẹ̀ ọlọ́run fún ara mi fún ara mi ní bẹ́ńtọ̀ fúnjà fúnra mi ní dájújà kọ ẹni bá gbé ogun tó bá gbéná ojú ẹni bá nífẹ̀ẹ́ àǹfààní bẹ́ẹ̀ mi kọ́ lọ́wọ́ bó nífẹ̀ẹ́ yàn fa inna Allaha yuhibbul muttaqin bàbá fẹ́ kọ́ lọ́wọ́ bó nífẹ̀ẹ́ rẹ wọn náà bẹ̀rẹ̀ ọlọ́run ìbẹ̀rẹ̀ ọlọ́run tá à ń sọ yìí kìí ṣe bẹ̀rẹ̀ ọlọ́run ọkàn lásán tá à ní rí orí parẹ̀ lára rẹ̀. Allah inna alladhina yashtaruna bi ahadillahi wa aymanihim thamanan qalila ulaika la khalaqa lahum fil akhirah wa la yukallimuhum Allah wa la yanzuru ilayhim yawma al-qiyamah wa la yuzakkihim wa lahum adabun alim lára àwọn àṣẹ́sí ti bẹ lára àwọn ahlul kitab òun náà bá tó sọ yìí àdéhùn ti bẹ láàrin ọmọ èèyàn àtọ́lọ́n òun ni pé olúwa ní innal ladina yashtaruna bi ahdillah wa aymani gbogbo ẹni tí ó bá ta àdéhùn tóun àtọ́lọ́wọ́n ọba tí wọ́n jọ ṣe gbogbo ẹni ó bá tà á sálẹ̀ ń kọ̀lí ìlà tó tà pẹ̀lú kékeré irú ẹni bẹ́ẹ̀ olúwa ní ùláì àwọn tí wọ́n bá rí báyìí lẹ́kọ̀ọ́lẹ́kọ̀ọ́lẹ́hùn yóò mọ̀lẹ́kọ̀ yẹ fẹ́lẹ́ ààfẹ́rọ̀ wọn ò ní kankan tí wọ́n ń retí lálẹ́ kìá màmá wọ́n ti jẹ́ tánu kíyàn torí ayé kó wá ta àlìkíyàmà rẹ̀ ẹni tó torí ẹni tó ta ẹni tí ó torí ayé tó ta àlìkíyàmà rẹ̀ òun lẹ́nu tó wà kójú ọ̀nà rẹ̀ ó wá torí tí ó jẹ ó sì bà tí ó jẹ jẹ́ níta jẹ́ òun ni bọ́jọ́ wájú wa àlìkíyàmà wọn ó ṣe rí ẹlòmíì rí òdodo báyìí tí òdodo rẹ̀ kọ́dà ẹlòmíì ó gbọ́ wá sí àwọn àfáà eléyìí omi pápá nìkan èèyàn lè gbọ́ wá sí á ah, náà kó òdodo rè àwọn bọ́ bá tẹ́ lódò yìí ìjẹ́ ẹ̀mú wọn bọ̀ irú ẹni bẹ́ẹ̀ ó ti ta àdéhùn tí ń bẹ láàrin wọn àtọ́lọ́wọ́n bá nu tàmẹ̀nà kọ́lílà gbogbo ń tọ́lọ́wọ́n bá fún yàn láyé tẹ́rí ayé bó ti wò ní gbogbo tí yàn bá ní tàmẹ̀nà kọ́lílà lóye gbogbo tí yàn bá kójọ lá tí yàn bá kójọ ní ọrọ̀ wọ́n ti kó pọ̀ tó tàmẹ̀nà kọ́lílà lọ́wọ́n ń pè ó kéré púpọ̀ torí pé àlìkìyàmà ó tóbi púpọ̀ ọlọ́ni bá lè fi irú ní àyàtà dúnìyà wal akhiratu khairu wa abqa ọlọ́ni lálìkìyàmà ó lóore ju ayé lọ àlìkìyàmà ní ti máa ń sẹ́kù ayé ó tán tí bá torí in tí ó jẹ sẹ́nu àbí torí ipò àbí torí ayé tó ń wá tó wá bá àdéhùn tí ń bẹ láàrin wa tọ́lọ́wọ́ bá tó bá jẹ́ nínú kó yẹ pé kí wọ́n tán kíkò ní tó tán àmọ́ àwọn tí wọ́n wá ipò lónìí wọ́n sì rí àmọ́ ipò nì àwọn tán kíkò tó tán ẹ wá wọ́n gbàtà wá ipò yìí ọ̀pọ̀lọpọ̀ ewu náà ti tò kọjá ń tò kọjá wọ́n ẹlòmíì gba ẹ̀mí èèyàn àyẹ̀kẹ́ mínísítà ni ó ti kú lẹ́nu gbà tí Buhari yẹ mínísítà yìí rẹ́pù ti kú ara àwọn senators tán ti kú ìbá àwọn táwa rí nù ìgbà tí wọ́n wá pò yìí ọlọ́run ló mọ tí wọ́n ti bàjẹ́ ẹlòmí ó débi ẹlòmí ó sì ẹbọ tó pé wọ́n ẹ̀kọ́ sámẹ́nà ń kọ́lé ìlà ẹ wá wo nísìnyí ó ti tán ipò èsì tán ipò ìtàn ni pé tẹ́nu rẹ̀ ṣe kí ni yìí kì í tán. ó yẹ kí ẹ máa rò lẹ́ẹ̀mejì kó tó ṣe torí pọ́ ń wá pò ọwá ní gbogbo àwọn àbájẹ́ yìí lọ ṣe kó tó rí kò ń òun ló fi jẹ́ pé ìgbẹ́ ìgbẹ́ ẹ̀mí lẹ́yìn èèyàn lẹ́mí ọmọ ẹ̀dẹ́ ènìyàn láwùjọ yìí àwọn èèyàn kákún àwọn èèyàn kákún ẹlòmíín àti pé ipò ní wá torí ipò yóò sì máa rúbọ kìí wá sí adìẹ ní fún rúbọ o èèyàn lẹ́lọ́pọ̀ rẹ̀ ọlọ́run ní gbogbo ẹni tí ó bá fi lè dán wò àdéhùn tí wà tọ́nà ọba tọ́ gbé ọba rẹ bọ́ bá tà á pẹ̀lú sámẹ́nà kọ̀lílà owó kékeré nítẹ́fì mọ̀ pé gbogbo tí ni kéèyàn wo Dangote bó ṣe lówó tó kéèyàn kan wo bí Dangote lówó tó. nàbà kí ló wà nínú ipò náà tó lówó láyé ẹ àwọn òjòkú ẹ ẹ wọ́n ṣe kásáàkì kásáàkì wọ́n lọ Áfíríkà dé àdínlágbàáyé one hundred and twenty two ẹ wò imagine ẹ wá wọn tí ó jẹ àkọ́kọ́ ẹ wá wọn tí ó jẹ àkọ́kọ́ ẹ kàn imagine tó lè kójọ sẹ́nitọ̀ wa lídà wa nàbàtí làwọn wà kẹ́kàn imagine ni o ask no number kẹ́kàn imagine ni o kẹlẹ́ mọ̀ bí dákúnṣe lówó tó wọ́n ní sẹ́yìn tó ní nọ́mbà kò ní kò sí nọ́mbà kankan ó sọ pé kókè tó lè lówó láyé láfíríkà kan ká tó lè fún yẹn nọ́mbà kìí ṣe kékeré nù ẹ wá wo táwọn eléyìí ní láyé yìí ẹ wo táwọn eléyìí ní káwọn eléyìí káláwọn oníṣe kankan láyé àwọn pẹ̀lú tí wọ́n ti ní ìran kínní ìran kejì ìran kẹta káwọn jẹ bẹ́ẹ̀ kẹsàn máa jí ká máa jẹun èmi ká jẹun náà ní kọ́ àwọn bàbá jẹ rí kọ́ bàbá jẹ rí lójúmọ́ láwọn táwọn lè dín nílẹ̀ wọ́n wá ní wọn nọ́mbà mo kàn fẹ́ fẹ́ wo bí bí dákun ṣe léwu kẹwàá wẹ́n tí ẹ̀ máa wọ́n lágbàáyé gbogbo nọ́mbà wọ́n ni gbogbo tó ní náà tàmánà kọ̀lélà ni ìtí wọ́n wá ò tó bá kánsílọ̀ lọ́lọ́ wá gbogbo gbogbo bá tẹ̀ ń sógun kánsílọ̀ ọ̀dọ̀ ọ̀dà náà ni ọ̀pọ̀lọpọ̀ ọmọ ẹni wọn ń ta náà ni wọn ni wọn ń sógun ń ṣẹbọ púpọ̀ wọn kú kásílọ tí a mọ àwọn tàná dẹ. sókè ipò táwọn aráyé yìí nǹkan kan kọ́ sẹ́wárí gbogbo tí ń bẹ láyé gbogbo tí ń bẹ láyé ká papọ̀ wà ní ọ̀ndà sàmẹ́nà kọ́lí ìlà níta-fi mọ̀ ẹ tọ́nà bá ṣe tọ́nà bá ṣe ìsìláàmù fún tọ́nà tó wá ṣe súnà fún tí ó mọ̀ kọ́nà ń ṣe oore fún un torí pé ayé yìí ṣe oore ọdún mẹ́rin lálọ́ láyé pápátá tí yẹn fi ń gbádùn ayé tí yẹn tiẹ̀ lèyàn ń gbádùn ayé tí yẹn ní owó ní àtẹ́jọ twenty ó yá jù náà nù ó ti ní o pé kọ́nà máa fẹ́ jẹ odidi màálù lónìí jẹ age of twenty. ìgbà tí ó wá sí iná ọ̀nà tí bá fi wọ́n bí seventy eighty ó bá tiẹ̀ nídìí àní ìgbádùn là ń sọ gbogbo tí yẹn fi ń gbádùn ọgbádùn ọjẹ tó wọ yóò dùn ọsùn mọ́bìn ọba tí wọ́n eighty wọ́n á máa sọ pé oúnjẹ báyìí ni wọ́n máa jẹ mọ́ ìwé lẹ́yìn ọkọ̀ máa jẹ owó wa wà lẹ̀ báyìí ọdún mẹ́rin sixty years ah, wọ́n lè ló pọ̀. waa! Ọ bụ ọjọọ kan! Alikiama ede Alikiama $1000 ayịlị $1000 yie $1000 nọtọm yaịa $1000 yaịa ayịlị ede Alikiama ma Alikiama ọ wa lọkwa e, ni ọ raara ịwọ n'ọsabako. Ee, datụ ya ọtị. yóò yìí gbére nù àfọ̀jọ kú ní two hundred seventeen two days nù ogun tó àtàwọn tàbí ti kàwọn ṣéjọ náà ti kà mọ́ ah láìlá ìlà muhammad rọ ọdún mẹ́rin lọ́dún bẹ́ẹ̀ lò ọwọ́ ní ọdún mẹ́rin yìí náà ọ̀kà kárìkì àwọn bàjẹ́ ẹ máa wọ anabi sallallahu alaihi wasallam anabi ní rákàtà fajr rákàtẹ́l fàjẹ̀ rákà méjì tẹ́yẹ máa ń kí kásùbá kìí sọ̀rọ̀ yàn bí ò bá kí ọlọ́run níbi ọ anẹ́bí ni bó ti ra rí un nì tó ń bójú kékeré sọ̀rọ̀ yàn lé ọ lérí un ẹ̀ tó lọ́wọ́ sàn án into word khairu mina dunia wàmọ́ fiha ó lo ẹgbẹ́ yìí lọ wà máa fi há àti gbogbo tí mẹ́nu ayé àwọn ti láyé lọ nínú tí mẹ́nu ayé làwọn kọ́ọ̀rù náà ti lo tiwọn nínú tí mẹ́nu ayé làwọn ti lò àtàwọn olú ẹni tó lọ́wọ́ jù láyé lónìí àmọ́ sọ àsìkò kan ní títà wọn sọ two hundred years one thousand years síwájú sí nísìn àwọn tí wọ́n lọ́wọ́ jù lágbàáyé lónìí ká òní number one tó máa ń dákọ̀ owó rẹ̀ ńgbà náà wọ́n ní sọ́wọ́ táfi rẹ̀ pa ni. àwọn kan ti lu ayé yìí rí sọ pé àwọn olówó ayé gbogbo ìlówó náà àti gbogbo rẹ̀ tó ná àtòbí sẹ̀rí kò ju three thousand lọ. táwọn ní ká gbé lóṣù tán lónìí three thousand fún àbí màá ṣiṣẹ́ náà lọ́sàn fún àárẹ̀ sùn wọn ní fún three thousand lóṣù. subhanallah ẹ dákun ẹja máa rò lẹ́ẹ̀mejì níjọ́ tí títà ká torí ń tà ń wá tá a bá lè kíámà jẹ gbogbo ẹni tó bá ti pè sí ọ̀nà tọ́lọ́ ọba sódodo hàn sí tó wáyà síbòmíì ó ti ta kíámà rẹ̀ nu. ọlọ́run ni la wúláhíkà la khalaqa lahum fil akhirah ọlọ́run ni kò sí nǹkan táwọn lè fẹ́ gbà mọ́lá lè kíámà wọ́n ti jẹ́ ọlọ́run yọ jẹ́ o má jẹ́ ni kò gbà Islam má jẹ́ tán oníkọ́rin anabiwa Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́ni wala yukallimuhumullah nínú àwọn àgbákò tí ó ṣe ẹ̀sìn ọlálìkì àmọ́ aburú mẹ́rin ni iná ti tọ́lọ́tọ̀ o àmọ́ aburú mi wọn bẹ tọ́lọ́ wọn ó ṣe fún wọn gbogbo ẹni tó bá ti lè ta ẹ̀sìn ẹ̀ nítorí ayé tí ń wá gbogbo ẹni tó bá ba ẹ̀sìn rẹ̀ jẹ́ torí ìgbádùn ayé tí ń wá lẹ́yìn tí ò lálìkì àmọ́ ọlọ́run ní ìrídìí òfin lálìkì àmọ́ ni pé la yukallimuhumullah ọlọ́run ní bá sọ̀rọ̀ ọlọ́run ní sọ̀rọ̀ sóhun àbùkù ńláńlá ìbànújẹ́ ńláńlá oníkọ́lọ́mọ sọ̀rọ̀ síyàn ẹjẹ́ fún alápẹ̀rẹ̀ kan àpẹẹrẹ ayé ẹjẹ́ fún wa ẹni máa ń ṣe òṣèlú tí gbogbo àdúgbò wọn pé á ah, olóṣèlú ni ó wá jẹ́ PDP lápòjúwe ẹni tó jẹ́ chairman PDP ní gbogbo Nàìjíríà wọ́n wá sí àdúgbò wọn ní máa ń kàyìn ládùúgbò pé ah, ẹ̀ka àwọn àgbò olóṣù ládùúgbò ìwọ́n ìgbìnrin yìí gbà àwọn ẹ̀ka alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ni ó wọ̀ ẹni tó jámọ̀ rí iwájú ẹ̀ tó yájú rẹ̀ lágbà kọjá ó wá yálé ẹ̀ àwọn tí wọn ti ẹ̀ mọ̀ pé wọ́n ti ẹ̀ ń bẹnu ẹgbẹ́ ó wà wọ̀ yálé lẹ́yìn lọ ó wá sálàmà sí kọ́dọ̀ wá lójú ọjọ́ kan nílé rẹ̀ ó tún wá jáde náà kọ́dà kò sí ẹ̀ ló sí wọn ẹlẹ́kùn apatẹ́sàn ni ó pin tọ̀hún àwọn tayé lásán nù kọ́dà àwọn tí ò tó yìí ọlọ́run wa ní sọ́ọ̀sì yẹn lálẹ́ kìyàmà ní sọ́ọ̀sì náà lálẹ́ èyí nìkan ọlọ́run ni wà láyé ń rú ilé yìí ọlọ́run ò ní síjú àánú tí ó fi mọ̀ pé ọ̀yìn tẹ àwọn ẹlẹ́dẹ̀ wa nù nira kò ní síjú wọn ṣèbí ẹni wá wojú ẹ̀yọ́ ń ní ọlọ́run tẹ̀ ní kò ní tán wà. wàlẹ́ wàlàyé ń yọmọ lẹ́kìyàmà wàlẹ́ kíhìm ọlọ́run ọba ò ní wọn mọ́ níbi wọn. ni kọ́lọ́mọ fọyàn èyí nǹkan wọ́n lè hun àdáàbùn àlè ìyá lẹ́tọ̀ ìyá ń tàyàn ń ròyàn ọlọ́run tó wá fi jẹ́ntọ̀ ọ̀hún àwọn èèyàn ńláńlá lélẹ́yìí ẹni ìtumọ̀ ni pé ẹni yìí kò ní retí àánú ọlọ́run èyí àwọn tó bá ta ẹ̀sìn wọn tí wọ́n ta àdéhùn sí mẹ́lá àwọn tọ́lọ́wọ́n ọba torí owó tán wá torí gbogbo ń tọ́ bá torí ẹ̀ tọ́ fìyà sójú àwọn ọba sámẹ́nà làápè samana kọ́lá bó sáà dùmísà lọ́wọ́ samana kọ́lá lápẹ́ ẹ wá rí ìyàtọ̀ náà bá tó mẹ́sàn yìí eré sí èèyàn tí ó jẹ́rú ẹ̀ pọ̀ ìyá mẹ́rin tọ́wọ́n bá kà yìí àwọn tí ó jẹ́rú ẹ̀ pọ̀ kèé sí àwọn tó bá ta ẹ̀sìn wọn nìkan àwọn wọn jẹ́rú ẹ̀ anábì tún dákọ̀ àwọn kan anábì ní sọ̀lẹ́ẹ̀tù àwọn mẹ́ta kan bẹ́ o لا يكلمهم الله يوم القيامة. qiyamah ọlọ́run ní sọ̀rọ̀ sáwọn alálẹ́ kìyàmà wala yanzur ilayhim kọ́lá kò ní sí yíò wọn wala yuzakkihim kò ní fọ̀wọ́n mọ́ bí yà kò ní fọ̀wọ́n bí ẹsẹ̀ wala hum azabun alim wọ́n tún wá jẹ ẹ̀yà ẹlẹ́tẹ̀ẹ́rú anábìnú wọn al gbogbo ọmọ tí máa ń ṣe òbí rẹ̀ méjèèjì àgbákò yóò tọ́ sí lálẹ́ kìámà gbogbo ọmọ tí bá ń ṣe òbí rẹ̀ méjèèjì táwọn òbí rẹ̀ rí bànú yí látara rẹ̀ yóò jí àyè lálẹ́ kìámà wọ́n tọ́ mọ́ wọn arùn kì. mọ́wọ́ pọ̀ ti dàgbà o àgbàlagbà míì náà máa ń ṣe òbí ẹ̀ ó tọ́jú ìyá rẹ̀ ìyá rẹ̀ ní bó kátà sáwọn kankan tó sì ní kápá lórí ẹ̀ ìyá rẹ̀ wá ń sọ́fà ìwọ ń gbádùn nínú wọn òun ni gbogbo ẹni tí ọkùnrin tí bá máa ń múra bí obìnrin àtobìnrin tóun náà múra bí ọkùnrin òun náà jẹ ẹ̀yà mẹ́ta yìí àwọn àfa mẹ́rin àwọn àfa ni ọ̀nà tóbìnrin ti bí ọkùnrin pọ̀ ọ̀nà tọkùnrin náà fi ṣe bí ọkùnrin náà pọ̀ kọ́dà ń bẹ ẹnu kàtà àwọn àníkà fún wọ́n ní gbogbo ẹni tó bá yẹ pé gbogbo ọkùnrin tí n tó bá wọ̀ lásọ ní ṣòkòtò tí máa ti ń kọjá kókó sẹ̀ ní ti ṣe bí obìnrin torí táwọn obìnrin là nẹ́bí ní kó sí yìí kó máa wọlé gbogbo obìnrin náà tí tẹ̀ náà bá wá lókè òun náà ṣe bí ọkùnrin nu àwọn wọlé tó ń tán wá lókè ara ara tó náà fà fún un. ẹlẹ́ẹ̀kẹta ẹ̀dẹ̀yùt ẹ̀dẹ̀yùt ó ní gbogbo ẹni tó bá jẹ́ baálé ilé ìtumọ̀ tó kó sínú dẹ̀yùt tọ̀ kéèyàn mọ́ lòun lájẹ́ kan mẹ́ dẹ̀yùt lè yàn àwọn ọ̀rẹ́ rẹ̀ máa wọ́ wá ọwọ́ ẹni torí ti àwọn ìyàwó rẹ̀ sí wọn tí wọn ò ní kọ́fà ara wọn anta the youth this is my friend this is my wife this is my papa my, my friend Mr. Kunle Hello, ẹlò hàn tí ó lo hijab the youth yan ọfi ọkùnrin ọlọ́kùnrin ọfun láàyè kó wo gbá ìyàwó rẹ̀ kó wo gbá ìyàwó rẹ̀. lára rẹ̀ àwọn mi tó tún síwájú sílẹ̀ ó máa bá wọn lọ́wọ́ ọ̀rẹ́ rẹ̀ ń ba ìyàwó rẹ̀ lọ́wọ́ lójú rẹ̀ a ah, ẹ sì lájú ẹlẹ́gọ̀ wà ní àtàlà àwọn lajú mọ́ gọba èmi ò kẹ́ wọn lówú la kọ́dà àwọn ẹranko máa ń lówú la àwọn ẹranko pé àwọn ẹranko mi ń bẹ wọn pé o àwọn ẹranko mi ẹnu wọn pé kan wá ba yawo re lọ́wọ́ loju e ẹńtà dayo gbogbo bi gbogbo ọkùnrin tíyàwó rẹ ń jáde tí o lo jẹlibáàbù tọ́ọ̀sì bàjá lórí ẹ̀ àfi oúnjẹ nìkan fi bá gbogbo àti ìyàwó rẹ ń jà kì ṣe torí ẹ̀sìn wàláì kò sí ọlọ́lá tán sí pé kò bùlù kò dáná ni àbó ó tán gbogbo ọkùnrin tíyàwó rẹ̀ bá ti lo hijab dẹ̀yùsì lọ́kùnrin dẹ̀yùsì torí túmọ̀ táwọn afá fún oní gbogbo ẹgbẹ́ ti lè gba ìbàjẹ́ láàyè nulẹ̀ gbogbo àwọn ọmọ rẹ̀ ìwòkúwò ni wọ́n ń wò bá ti kún lé tán ìwòkúwò wọ́n ti fàyẹ́lẹ̀ fún wọn dàyúsì wọn àwọn ọmọ rẹ̀ obìnrin náà ti lóṣù tán tó lóṣù ẹ̀bùn wọn ò lò bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ anábìláwọn eléyìí náà ìyá mẹ́rin yóò jẹ wọn ànábi tó dákọ̀ àwọn mẹ́mbò mi tálíkà tó lágídí tálíkà ti ń ṣègbéraga ànábi lónìí ojúrin yìí tálíkà ni ọ́ wọ́n tó ń ṣègbéraga ara gbéraga ni pé wọ́n fọ́n sára wọn èmi sàrà ọ sì nídìí rẹ̀ ń gbéraga ni ọ́ àtolówó ọlọ́lá táwọn náà ń tayọ àlàyé àwọn èèyàn àwọn tó kó sábẹ́ rẹ̀ pọ̀ náà peter sọ dé gbogbo ẹni tí ó bá ta ẹ̀sìn ẹ̀ nítorí tí ń wá láyé lọ́ọ̀ fi ṣe tọ́lọ́n gbogbo tó bá fà sámánà kọ̀ọ̀lẹ́ lánàá ni àbí torí póòsì ọ̀pọ̀lọpọ̀ ló ti tẹ̀sí rẹ̀ lónìí àwùjọ àìmọ̀tẹ́mi láwùjọ yìí ni pé àwa mùsùlùmí kọ́dà ń lọrin yà yín náà tá à ń pè ń lu ẹ̀sìn àìlè ṣàfihàn ẹ̀sìn wa wàláì àwọn ilé ṣàfihàn ẹ̀sìn wa ọ̀gá àrẹ nìkan máa kírun kò sí ní kírun lóòótọ́ wọ́n ní ká máa kírun wọ́n ní Ìlọrin wọ́n ní kọ́ máa kírun wọ́n ní gbàṣẹ́ lọ́wọ́ rẹ̀ wọ́n gbàṣẹ́ lọ́wọ́ rẹ̀ tí wọ́n gbàlì kìámà ó fi ọlọ́run kan gbàṣẹ́ àmọ́ ó fi ọlọ́run kan gbàlì kìámà káwọn kékeré yìí nígbà tí ìbá yan ọlọ́run ọba jẹ ọ̀n ti ju ọmọ èdè ènìyàn ọ̀sì ti ju ọlọ́run ọba kí lọ́lọ́run ó ṣe nu ìyàtọ̀ náà bá sí pẹ́nu ó sẹ́ pẹ́nu ká máa kíyèsí dáadáa o. ní wùláhíkà alákọ̀ọ́lákọ̀ọ́lá hum fil akhirah wàlá yukallimuhum lọ́hù wàlá yanzuru ilayhim yawmal qiyamah wàlá yuzakkihim wàlá hum adabun alim. ọlọ́ni wa inna minhum nínú ìṣesí àwọn alùkìtàb òun lélẹ́yìí wọ́n ta ẹ̀sìn wọn ni wọ́n mú òdodo bá a ti ń sọ láti jọ iná ọ̀pọ̀lọpọ̀ pásítọ̀ ló mú òdodo lónìí àmọ́ wọ́n ta ẹ̀sìn wọn ni. ẹlòmínà ti mú òdodo nínú àwọn tí wọ́n ṣe pásítọ̀ náà àmọ́ àti gbọ́ òun rò pé ojú títì ni ojú títì ayé ṣé ìgbéra ni wọ́n á kó olójú ń tì ọ́ àti wàá gbọ́ èwo nígbà tí wàá gbọ́ mo di mùsùlùmí yáwó ni di mùsùlùmí bó bá ti yí ọ pé ìsìláàmù lójú ọ̀nà tí mo wò kankan mọ́ gbogbo ń tọ́ bá ń wà ní ìfẹ́ káàrin náà. ìjọba mi bà jẹ́ ọ́sà bẹ́ẹ̀ ni wọ́n bàjẹ́ ó bàjẹ́ so anabi ọlọ́run bá òun anabi wa Ibrahim alayhi salatu wa salam òun àti àpárá fún padà sí ń padà pín gaari wọn náà ni anabi wa Muhammad àwọn mọ̀lẹ́bí yẹn nìyí wọ́n padà wọ́n pẹ̀lú tó padà sí téèyàn bá ti mọ̀ kó dọ̀dọ̀ lélẹ́yìí tó ẹ pé ẹnìkan torí pé yẹn ń wà lábẹ́ ẹni yìí torí àǹfààní kan tí wọ́n ń ṣe fún yàn lèyàn wọ́n ń wò àǹfààní tó wò ní ọlọ́run lówó kékeré ni nǹkan kékeré ni ó ṣeéṣe kásìkò rẹ ti tó tán o ó ṣeéṣe kásìkò rẹ ti tó dágbà àyípadà di mùsùlùmí ló gbọ́ ọlọ́run ẹ sáà ti ń parí kí n dòmìnira ó èkú nàìjíríà èyí láti yọ ìyá àti ìbọnú a sì wà nínú eh, oko ẹrú náà sì ni. torí ọba ọba lọ parí iṣẹ́ yìí ọba lọ parí ilé ìwé yìí náà ọtún lọ ṣiṣẹ́ náà ni ọtún abọ́ gẹ̀ẹ́lẹ́ rí ibú pàdé kọ́rọ̀ lè jẹ́ mùsùlùmí. mo lọ tún wà kọ́dà bọ́ ọba lọ dáṣẹ́ tiẹ̀ náà lé gbogbo ní fẹ́fẹ́ sì hàn pé àwọn kan sọ̀rọ̀ mi kọ́ máa sọ pé tèmi le púpọ̀ oko ẹrú náà lọ tètè bọ́ ara láti sí lọ ọba bọ́ ara láti sí lọ ọtí mọ́ hàn ọbọ̀ yòókù tòtí ìbá ti mọ̀ kọ́nà lélẹ́yìí kéèyàn tẹ̀lé ṣe léyìí lára àwọn òròyìn àwọn ọ̀wà tí mẹ lára àwọn alùkìtàbí lélẹ́yìí ọlọ́ni wà ìnà mí ni hùn làfàrí ọ̀ ọlọ́ni ẹ ti máa rí nù wọn o àwọn apá kan nínú àwọn alùkìtàbí. يلغون ألسنتهم بالكتاب لتحسبه من الكتاب وما هو من الكتاب ويقولون هو من عند الله وما هو من عند الله ويقولون على الله الكذبة وهو يعلم lágbàrí ọlọ́run ní bẹnu àwọn hálùlù kìtàb làfàríkọ̀ àwọn kan bẹnu wọn o tó yẹ pé yẹlòwú na alisinẹta bíi kìtàb tó máa ń ka àyà ọ̀rọ̀ wọn bá lọ́wọ́ wọ́n ṣe wọ́n wá yí ahọ́n padà ahọ́n wọn wọ́n yí padà ọ̀tọ̀ nítorí bá wí wọ́n wá fi ahọ́n wọn wọ́n fi pè kàn mí yóò wá fẹ́ jọ ntí ntọ́nà ọba kan gangan ọlọ́run ní bẹ́ẹ̀ nù wọn láti pé kí wọ́n yí ìtumọ̀ ọ̀hún padà ní wàláì níta àwọn yẹ̀wù di yẹlẹ́rìí bú sí lélẹ́yìí litasabuhu minal kitab kí àwọn tí wọ́n ń gbọ́wọ́ wọn kí wọ́n rò pé á ah, ọlọ́run tó sẹ́kọ̀ọ́ ìdí iná inú kìtàbù náà ló tó wà ọlọ́run ni wà máa huwa minal kitab bẹ́ẹ̀ ni òsì kọ́nà wọn pé huwa min indillah bọ́lọ̀ ti sọ lẹ́rí òní ọ̀dọ̀ lọ́wọ́ ti wá wà máa huwa min indillah ọlọ́ni kò wá sọ́dọ̀ wọn lọ́wọ́ bá o wa yaquluna ala Allahi al-kadhiba wa hum ya'lamun wọn pa ọmọ ọlọ́wọ́ bá eléyìí làwọn Yahudi ṣe pátápátá tọ́lọ̀ máa ti sọ gbólóhùn kan báyìí wọn wá yí padà sí gbólóhùn mi eléyìí là ń pè at ọ̀pọ̀lọpọ̀ náà ń serú ẹ̀ lónìí nínú àwọn àfa mùsùlùmí. òun ni kẹ́ ẹ fẹ́ gbowó lọ́wọ́ àwọn èèyàn ẹ fẹ́ jẹ lára wọn ah! á ìran àdúgbò yìí ẹ mà ṣe ríre kọ́lẹ̀ lòmíì fẹ́ lọ́sọ pé wọ́n ń dá kò fún ọlù lókùrọ̀ ni yọ ẹ gbowó lọ́wọ́ àwọn àfa àmọ́ èyí tẹ̀ fi ṣe tírénì yìí tírénì wọn máa ń ṣe é eh, eléyìí náà wọ́n máa ṣe torí kéèyàn tó lè lóńdó bẹ́ẹ̀ eh, ọlọ́mọdé ṣé practice wọn ṣe nìkan tó kò lé ìmọ̀ ìdàmì làkà ìdèmí tó wá dé ara kùzú àà ẹ̀mọ̀ pé rè ẹ̀rọ kùzú àdáhàfà mọ́nà àbúrò àwùmù ọlọ́mọ sáwọn ara kùzú púpọ̀ àà kọ́dọ̀ náà ń dákọ̀ yínú kùránì ara kùzú kùzú alẹ́ yẹn ilé ìlọ́lọ́ máa ń rí pọ́ọ̀tù àwọn yahudi tí a sì tó ṣe rẹ̀ ẹ wá rí wọn sọ̀rọ̀ ńlòtọ́ ẹ wá rò pé àsìkò tún bẹnu pa ńlòtọ́ olùwà ni kóńtù khayra umma ẹ dákun kóńtù khayra umma ukhrijati àwọn táwọn bá dún máa wá ti ra wọ ẹ dákun àbá àbá pàṣẹ olówó àná ẹ ayàtọ̀ ọlọ́run ti adákọ̀ wọ́n ni kúntù khayra umma kúntù ló lóore jù khayra ló lóore jù umma ní àwọn ọjọ́ ukhrijat lin-nas tọ́nà ti ń gbé jáde láyé àwọn akúntù ló lóore jù lọ́lọ́run. ẹ dúpẹ́ àmọ́ kan tó ka kan tó sọ bẹ́ẹ̀ ẹ wá bẹ́ẹ̀ ká sọ ibi tó wà nínú Kùránì ẹ dìde ẹ dìde ọdún máa tẹ́lá dìde nù pé owó ní jẹ́bà ni ọlọ́ọ̀ni kúntùn ẹwọ nǹkan kún tún lọ́lọ́ sọ kí ni àwọn pé kún tún ẹ kó bẹ́ẹ̀ jọra wọn àbí ìṣesí àwọn ìyàwó nílé ìjọba tàwọn ilé ìsọ́nà sẹpẹrẹ o kọ́lẹ̀ nìkan bá dé tv ẹ̀ ó ní kúlíkúlí kúlí bẹ́ẹ̀rù kúránì kúlí kúlí tá a máa ń jẹba alẹ́ ó lọ́nà fẹ́ràn kúlí púpọ̀ alẹ́ níjọ́ kan àwọn ọmọ ẹni tó sọ pé kúlì wọ́n lọ síbi òde kan èmi kan sùn báyìí ni sùn bẹ́ẹ̀ sùn yàrá tán ti ń jẹun mohammed ní sùn lọ wọ́n á ní wọ́n gbé wọ́n ṣe láti wọ́n jẹ ní àbámọ́là wọ́n á ní ah, àǹkan lámàrà ni àǹkan láìsí ni ah, wọ́n ní láìsí lólórí jù àmàlà lólórí jù àwọn kan láìsí lóda ah kọ́dà bí láìsí jámàlà dáadé ọlọ́run kan fẹ́ràn rẹ̀ amala ọlọ́run dàpọ̀ àmàlà mo fi ọlọ́run búra mo sùn báyìí ní amala. ọlọ́run dàpọ̀ àmàlà nǹkan hàn. wàhásánà àmàlà àmàlà mà ọ púpọ̀ wàhásán ó dání jẹ́ bẹ́ẹ̀. amala iṣẹ́ tẹ́sí iṣẹ́ tó dáa amala ní jẹ́sẹ́ àwọn àni ọ̀sọ́dà àmàlà ti wáyà yìí wàláhì àbí mo fi ọlọ́run búra mo sùn báyìí nínú pálọ̀ alájíwá mo sùn níjọ́ níjọ́ náà ń sokó alájíwá ni àwọn ọmọ sàn ló ṣe wù ni mo fi ọlọ́run bàmí búra àwọn òkè sábà làwọn jẹ ni àbámọ́là àbára ẹ̀sìn sálámọ̀là ló dá ọ̀nà ọlọ́run fẹ́ràn kọ́tọ̀ dákọ̀ ẹnu kọ́ránì ni wọ́n fún ti sọ wàá sànà àmàlà ẹ̀wọ́n lọ́lọ́run ní bínú sáwùjọ yìí ìtọ́nà ń bí sáwọn yẹ̀wò ní ilé ìwà láìla àti ẹ̀rí pé àwọn ìwà ahó ẹ àwọn ìgbónáńgá o àwọn eléyìí mọ kéwú kéwú lẹ́lẹ́yìn bàbá ẹ̀dá kan wà wàdúrà ọlọ́run dákọ̀ àmàlà ló parí lótọ́ torí àmàlà afákanáà sí wa àtijọ́ kan ọlọ́run ni ha yéé yéé bó. Ah, bẹ́ẹ̀ máa jọmọ ọ̀fà bẹ́ẹ̀ máa jọmọ ọ̀fà ó mọ̀ sí eríire wà mọ́ ní ọ̀fà wà mọ́ ní ọ̀fà lọ́wọ́ yóò wà mọ́ ní ọ̀fà wà mọ́ ní ọ̀fà oníwà mọ́ ní ọ̀fà ọ̀fà ọ̀fà wà lára àti àwọn kí ni rí kí ni gbìyànjú parọ́ mọ́ wọn wà láì gbogbo àwọn aburúkú báyìí ní tọ́nà bá bínú sáwọn ìyàwó nílé yìí àwọn ti láwọn àti wọn ṣe ẹ wá ti sọ wáàsí di entertainment láwọn àwàdà eréṣiríṣi ọlọ́run ní ọlẹ́ pamọ́ lọ́wọ́ bá o wàhún ìyá alamun ọlọ́run wọn mọ ẹ̀dọ́kùnrin tẹ́ ń sọ pé ọlọ́run bá dákọ̀ pàtàkì nínú Qur'an tí kò fọ́n parọ́ wàhún ìyá alamun wayakuluna ala Allahi kadhiba wàhún ìyá alamun tẹ́ ń tó mọ̀ tí sọ fún ara kù tí ọlọ́run dákọ̀ Qur'ani tí kò fọ́n lọ́wọ́ pa wàhún ìyá alamun ọlọ́run náà ti mọ̀ kódà ní ti láyà sí tó báyìí àyàn láyà sọ́nà púpọ̀ àyàn láyà sọ́nà púpọ̀ èmi wàá mọ̀ ìmọ̀ táwọn yẹn gbójúlé wọ́n sì máa fi kéde kan táwọn èèyàn wọ́n làwọn ààrẹ máa fara àwọn àfá àwọn àfá ni tí wọ́n ebó pàṣẹ lọ́dọ̀ ọlọ́run bá òun ní kankan ìrọ́ ń pa fún yín kò sí kankan táyọ̀ àṣàfúnlẹ̀ náà ni àṣàfúnlẹ̀ ẹgbẹ̀rún òsì ràn yìí àbíkẹ́ kẹ́ kú omi ẹ̀pápátá ni kẹ́ má ṣe má sẹ́gun nǹkan tá a sọ yìí gbogbo bí wọ́n bá ti ń ṣe irú ẹ̀ èyí gbọ́dọ̀ dúró mẹ́ gbogbo bí wọ́n bá ti ń ṣe irú ẹ̀ ẹ má dúró mẹ́ bí ẹ bá ní kápá láti tú wọn ká kí ẹ tú wọn ká á ah, ibi tẹ bá dé àbá ibi tẹ bá dé ètò ẹ fẹ́ sàdúró bẹ́ẹ̀ bọ́yá ní káwọn sọmọ ló kọ́ ni àbẹ̀pẹ̀ wà sílẹ̀ wọ́n á bá dé bára dáadáa àbá fi dábàá dé ìdúró káwọn ọlọ́run ìjòkó ìjẹ̀bàdà torí àníbi sàṣánná ó ní máa ń rọ àmì ń kún mú ń kára fáìlì yorùbá yírùhù bìyẹ́dìhì fàyín lámú yẹ sẹ́tẹ̀rì ṣe ìbàjẹ́ tí ẹ bá lágbára ọwọ́ ọwọ́ ni àtẹ ọwọ́ náà pè láti kìí ṣe ẹ̀sẹ̀ ẹran ọjà mẹ́ ọyá ẹ jábà náà ọyá ẹ símẹ́ǹtì yín lẹ́lẹ́ àbá torí símẹ́ǹtì ni ẹ kó sí agbẹ́yìn lẹ́ kama lọ ọ lójú ti bá ọ lójú ti bá kama lọ lójú ti sí àwọn nu àwọn nọ́ọ̀sì dọ́lọ̀ torí àyè lójú tọ́lọ́ ọba òun ni kéèyàn máa wí tọ́lọ́ ọba òun wí tẹ́ẹ̀sì mọ́ lọ́kàn ara yín pé tọ́lọ́ òun sọ lẹ́ ń sọ ayẹ́mọ̀ láyà púpọ̀ olóbi jẹ́ pé tẹ́ máa ń parọ́ mọ́ èèyàn kìí jọ èèyàn lójú àwọn tó ń parọ́ mọ́ ànábì báyìí wọ́n ti parọ́ mọ́ lọ báyìí ẹran ní parọ́ mọ́ èèyàn kí ni awẹ́gẹ́ olójú kí ni wọ́n ní kóòtù tó fi wọ́n sí ọ̀sìn níyàtọ̀ lè fi jẹ wọn ẹni táwọn náà mọ̀ pé ẹni ilé fi àgé àwọn wàlẹ́ àwọn ti ń parọ́ mọ́ lójú korojú tẹ́sán fún wọn mọ̀ fún wọn parọ́ mọ́ wọ́n sọ pé táwọn parọ́ mọ́ yìí nǹkan mọ̀ pamọ́ fún so ní tí yóò wá jọ yín lójú òun lójú ọkọ bá ní àfẹ́yìn bíi díà ṣe kíní kan kìí jòmí lójú bá kíní aburú wo ló ṣe tó kò sábù tó tó lè ṣe tó kó parọ́mọ́lọ̀ kó parọ́mọ́lọ̀ ọba nítorí délé ẹ̀dá kò lọ́n gbogbo tá a lọ bẹ́ẹ̀ sọ lẹ́nu ẹja máa yẹra wò dáadáa káwọn kọ́ sí àwọn yẹ̀húdí àti nàṣọ́rọ́ ara àwọn tí wọ́n ń ṣe tọ́nà fi bínú sí wọn wọ́n máa yí ọ̀rọ̀ ọlọ́run bá padà pẹ̀lú ahọ́n wọn wọ́n change ahọ́n ọ̀tọ̀ntọ́nà bá wí ọ̀tọ̀ ni tí àwọn máa wí fún yín bẹ́ẹ̀ ni tọ́nà bá wí tẹ́ ọlọ́run wí yìí ọlọ́run wí ọlọ́run ni wọ́n ń parọ́ mọ́ ọlọ́run bá ní wàhún yà àlàmù wọ́n sì mà ọlọ́run wọ́n sà dáàbò wọ kan wa o wọ́n sà mú wa dúró lórí ẹ̀sìn wa torí láwùjọ tá a wà ibi tá a bá dé bí wọ́n bá sí ẹ̀sìn ìlú ìtọ́nà fi rí yóò ní sùúrù yóò ní sùúrù Alai, kọ́dà ìrẹ̀lẹ̀ gbà pé mo ti bọ́ mbẹ́ ẹ̀tọ́ ni àwọn ọ̀yìn kan ti lọ́ọ̀kì ẹ̀ ti dàgbà ah! àwọn tí ìdàgbà náà wárìn kankan wàláì ẹlòmíì kò tó bẹ́ẹ̀ wọn ò bí dá tó bẹ́ẹ̀ tó bá dé wà àwọn ọ̀gá ńláńlá wọn àbí kó ṣe kọ̀kọ̀ báyìí ìṣòro tiẹ̀ náà nù wọ́n náà pé oníjọ́gà lẹ́yìn ọlọ́run bá sáàkì ẹ ọlọ́run èmi sáàkì ẹ ní wọ́n sáàkì ẹ ọlọ́run ní sáàkì ẹ tó àbí kéèyàn dúró kò sí ọgbọ̀n lọ́nà kan àbọ̀nà méjì kò sí ẹni máa ń sẹ́ tí máa sìn èyí mọ̀ ọ́n ráwọn challenge kọ̀ọ̀kan tó bá ti ń bọ́ mi kan omi ó sì mọ̀ ọjú nu anábì níbẹ̀ ti bà kùnù anábì ní fìtínà ò lè yẹ mùsùlùmí mùmí nílà ń sọ o anábì ní mùsùlùmí ò lè yẹ kù àtà ọ rọba o bí o ti máa bá a lọ́nu tẹ́ ìpàdé ọlọ́run bá yín yóò máa yàtọ̀ eríṣiríṣi pàtàkì ni pé èyí ti pamọ́ ni wọ́n ní ká wọ́n ṣe fún wa. àmọ́ wọ́n yẹ ẹran aburú wọ́n yẹ ẹran dánwò nígbà tó yẹ máa ń sìnkú fún rẹ̀ ni o ọ̀fẹ́ gba promotion torí tọ́nà fi ń pòyàn promotion kí nìyí àdánwò ni wọ́n fi ń pòyàn promotion lẹ́sẹ̀ pé ànábì láwọn tí ọlọ́run bá dánwò jù láyé tán rà dánwò jù àwọn ànábì ọlọ́run àfàwọn tó mọ àmùtálùhùn àtàwọn tó máa fẹ́ jọ àwọn ànábì ọlọ́run ọlọ́run tó dáhùn náà wò bẹ́ẹ̀ àdúrà táwọn ṣe àdánwò tí pamọ́ ni wọn ò ní ká ọlọ́mọ fi kàn án ọlọ́run ẹ̀láìláì tí pamọ́ ni wọn bá ti ká mọ́ ìyóò di ẹlẹ́ṣẹ̀ tí pamọ́ ni wọn bá ti ká mọ́ ìyẹn lè di gèfèrí tí pamọ́ ni wọn ká mọ́ ìyẹn lè di mídíà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti kí n di mùnáfìkì وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم نعم 1 2 أبو عيسى Three, four, five, six, seven, eight. nine ten number tó ń wá ọ̀nà báyọ̀. ibi àkọ́kọ́ tó kọ́ béèrè ìmọ̀ wọlé tó béèrè ọ̀tọ̀ pọ̀lọ́ ọ̀tọ̀ ìmọ̀ lálẹ́ tó fún yàn. ẹlẹ́ẹ̀kejì mùsùlùmí tí ọlọ́run sàdánwò fún tí wọ́n ń wọ́nà báyọ̀ ẹ̀yẹ́ gbọ́dọ̀ mọ́ bá ọlọ́run ò sí léwọ̀ fún wa ká wá ọ̀nà àbáyọ onáńkù ní al-asbab al-i'timadu ala Allah kéèyàn gba ọlọ́lọ́wọ́ ọba wọ́n lọ́ba ní ó ṣe nǹkan yìí àmọ́ wá ní àwọn sábàbí kan pé tún lọ báyìí tún lọ báyìí lọ́ba lágbájá ọba lọ́ba wọn wọ́n lè ràn án lọ́wọ́ ọlọ́run fẹ́ bẹ́ẹ̀ kọ́dà ara tàwa kúlù ni tàwa kúlù àgbọ́yé rẹ̀ nínú Islam òun ni kéèyàn ní problem kéèyàn gbábọ̀ ọlọ́wọ́ ọba ní ó sọ fún pé òun fún un àwọn àna súnmọ́dọ̀ aláàjì náà wọ́n mọ lágbájá wọ́n lè bọ̀ bẹ̀ wọ́n ọwá lọ tàwa kúlù nù àmọ́ ọlọ, ọlọ ní ó jáde wọ́n ti bẹ̀lọ́n tí gbogbo wọn ní ti ah, à yìí àpẹẹrẹ ní Muhammad kó jáde lọ sí oko tó já lọ sí Madina ó kú ní Maka torí kò kú àfi ọba wa mọ̀nà Madina kan ó láǹfààní àti kọ́mọ àbí ó láǹfààní ẹ̀ ó láǹfààní ó yẹ sísà méjèèjì ká jìbìlì òní báyìí ni ọ wá tẹ̀bí jìbìlì ló mú láti ilé rẹ̀ tó mú lọ sí kúdùsù olóò láti kúdùsù ó tún lọ sí jìbìlì òsì kú bọ̀tì bàtà náà bí pé ọlọ́run kò jáde ó wá ẹni tó mọ̀nà tí ó mú. ẹlẹ́ẹ̀kejì àníbi mọ̀ pé wọ́n lè lépa wọn wọ́n lè lépa wọn tó súnmọ́ jù ni o kálọ́nà. jẹ́bà báyìí ọ̀nà bẹ̀ ní Madina anabi kọ́kọ́ gbé ó mọ̀ pé ibẹ̀ wọn tírèsì wọn lọ ó kọ́ mílíọ̀nù èkó náà lóòótọ́ wọ́n ti wà wá nàbí lóòótọ́ wọ́n làwọn fi owó ńláńlá lẹ̀ làkúnmí mẹ́wàá àbí hundred ẹgbẹ́ ti rà nàbí ẹgbẹ́ ti dolówó nì àyẹ̀wò alẹ́ àyẹ̀wò gbogbo eight months sánà àkótí bọ̀dé àyìn wọ́n wá sẹ́rù three days àbẹ́yẹ̀ kó after three days wọ́n kó yóò ti rẹ̀ wọ́n ó ti kí ó sì á padà ok three days láàlọ́ níbi tá a sáfì yìí kí láàjẹ àti kápọ́n àmì tẹ̀sí rí ìyá mẹ́ríàm ọlọ́run fún tí ó ń jẹ wá ìbọ́lọ̀ ti bá nábì ìrò pa rẹ̀ fọ́pẹ́ náà ọlọ́run ti fún mẹ́ríàm ń jò nínú ẹ̀kọ́ fẹ́mi náà sáwọn èèyàn ni òun àtàbá kí wọ́n ti pláàni pé kábá sá síbẹ̀ wọn fún three days kíláàsì kí nìyí kíláà máa jẹ àwọn ni asmáwù onímọ̀ gbóúnjẹ wá fáwọn báṣọ bá gbóúnjẹ wá bóòwò tọ́bátìwádé tọ́bátìwádé nàbí ọ̀rọ̀ wà lọ bẹ́ẹ̀ ti lè lọ sọ bóòwò tọ́bátì straight ẹsẹ̀ àtìmọ́wù tẹ̀bí táwà tásìmọ́ bá ti gbóúnjẹ láàárọ̀ tí ń gbèrò báyìí wọ́n ti ápùlánì pẹ̀tọ̀ ẹni tí ń dẹran abákiri o yókè ṣe àtìmọ́wù ni gbogbo léyìí àlẹ́ àsìbáàbù ni kéèyàn wá gbára lé ọlọ́ọ̀nìkan rí náà tàwákùlù yẹn ti takota alùsùn náà lànà sọ pé láwùtọ̀ kọ́sùn alọ́lá hákọ̀ tàwákùlìhì ànẹ́bẹ̀ pé ẹgbẹ́ ọlọ́wọ́n ọba gẹ́gẹ́ bó ti yẹ ká ẹgbẹ́ ilé o ọlọ́wọ́n ò mọ̀ sí àsìkí nírọ̀rùn jẹ múmu bí ṣe ń ṣe ó mọ̀ pé bẹ́ẹ̀ bá ní gbàrà lé ọlọ́run gẹ́gẹ́ bí ẹyẹ ṣe ní ìgbà ọlọ́run ọba bọ́lá ń ṣe ti tásìkì tẹ́lẹ̀ ìdìpín náà àníbi wọn tẹ̀síwájú ó ní ẹyẹ bá jí láàárọ̀ kò ní sì kan nínú rẹ̀ mọ́ yóò wá fò jáde lé kó tó tẹ́rí padà so i need the asbab in ti islam wa fẹ́ bó ṣe léwọ̀ alẹ́ ẹ̀tìmẹ́d alal asbab kí wọ́n á di fẹ́ẹ̀mì lórí sábà bí ní àti tí ò bá sára jí mẹ́mọ́ nìkan lókun nìkan rí ìrí kíni. ó ní káwọ́ ó ṣe wàhálà kankan mọ́jáde kọ́dà ó tó ń torí tí n bá ní problem tí n bá ládánwò lóòótọ́ ọlọ́run ọba lóhun máa dán mùsùlùmí wò bọ̀ tó ń tilẹ̀ kò ní kọ́ wá fi àlẹ́ fi àdánwò nìkan mọ́ wàhánà báyọ̀ kìí sàdúrà nìkan lọ́nà sí àwọn ọ̀nà mi kó sàmọ́ jẹ́ ọ̀nà haram kan sì máa gba lé àsìbáàbù gan pé àsìbáàbù gan ni olùyàn kó mẹ́ẹ̀ tọ́ bí èèkan ló kú dàgbà sí o ta nọmba two. <laughs>

wọ́n ní ẹ gbọ́ tiwa ẹ máa gbọ́ tiwa ẹ wọ̀ náà la anabi ti parí anabi la ta'atan li makhluq fi ma'siyati khaliq ẹ gbọ́ tẹ̀lé àti ẹ̀dá kankan tẹ́kọ́láta àti láti ẹ̀dá ọlọ́run ẹ̀dá òní lẹ́ti sí ọlọ́run ẹ má ṣe bẹ́ẹ̀ táwọn òbí yín sábà ní ẹ títí mi náà wà ní kẹ́ ti ẹ mọ́ tẹ̀lé wọn ẹ wá rí àwọn àfáà mi wọn adarumọ̀ lójú ẹ bọ́ ló pé o báwo bẹ́ẹ̀ kọ́ mẹ́tọ́ ọmọ ní o ní ọdá adá o ẹbọ ló pèlò tọ́ nítorí wọn ń sọ ni pé wà fà arábà ti ń sọ ni o bọ́lá ti ń ṣe wà sí lérí rẹ́dúró a jẹ́ pé tọ́wọ́ bá ní kọ́ ráwọn òbí ẹ̀ bá ní kọ́ ṣe nǹkan míì tí ẹ bá ti ẹ bọ kọ́lá bá pé yóò jẹ tóbi ọlọ́run kọ́ tẹ̀lé àbí àfa tí wọ́n ti ń sọ wọn fún yín ẹ̀ẹ̀kan bẹ́ẹ̀ pé sọ àfa àfa ẹ̀rọ ìyá yín tẹ́ẹ̀dì lẹ́nu ẹ bá wọn sùn ẹ bá wọn sùn. mo pe tẹ́sán pé alágídí ni yín bẹ́ẹ̀ tí wọ́n ń ṣe náà lò no eléyìí ṣe ẹ̀bọ ẹ̀yìn bá yín fa wàhálà ẹlẹ́bọ nìkan ni ẹ sì bá ìyá yín ṣe ṣèkínì yìí. àbí ìyá yín gbé ọtí lẹ̀ ní tìǹtọ̀ tó wà lẹ́kìn kọ́ lọ́mọ ọmú tí yìí o sẹ́mu igbó yìí ọ fa ọkọ̀ àbọ̀ṣe gẹ̀ẹ́kan o kí gbogbo ntọ́lọ̀ ọba bá ti ní kẹ́ ẹ ṣe fún mi. ẹ dákun bá ní kí ẹ máa ṣe ẹgbọ́ ọ̀tẹ láti ẹ̀dá ẹ̀ ẹgbọ́ ọ̀tẹ́lẹ̀ ẹgbọ́ ọ̀tẹ́lẹ̀ tẹ́ bá ti tẹ́lẹ̀ ẹbọ gan lẹ́sẹ̀hún tẹ́lẹ̀ òun gangan ẹbọ lẹ́sẹ̀hún ẹ wá yọnu tiẹ̀ ẹ wá yọnu ọlọ́wọ́ bá kọ́lọ́wọ́ bá bínú kó bínú sótó délé yìí kò dépò rẹ o òbí tó ní kọ́ mọ́ kúnlẹ̀ ànábì tí ń rìpọ́ọ̀tù ọlọ́run fún wa pé báyìí lọ́lọ́run bá fẹ́ òun náà ní sọ pé òun ò kò sínú tí ẹ́ náà lè ṣe fún mi kẹ̀lẹ́ fi gbọ́dọ̀ yín kọ́dà tó bá yẹ pé kò sí lásán ni tó bá sì wà òkè torí ká mọ̀ sí àdìsí yẹn gbọ́ pé kò sí àṣẹ alẹ́mọ́sí náà. ànábì ò ní lè kókó mọ̀ bá a mọ́ máàdù haramu ni kéèyàn tẹ̀ fún yàn so gbogbo yẹn ló sì kó sínú wallahu ta'ala ala bi sawab wa sallallahu ala nabiyyina ní sẹ́bi láyé wo epo.